balógun àjàká wọ́n tẹ̀lé ọmọ yìí ní ìlànà pa. rárá èmi tí mo rí kú mo dàgbà sí ìkú mọ́ àríkú mo dàgbà òjò pérúkú tẹrúkú. èyí ti jà ó ti gbọ́dọ̀ afẹ́fẹ́ tó fẹ́ tó kásọ̀ ń yà rẹ ní ọgbọ tiẹ̀ sọ́run ní ọmọ ṣàkíra. èmi ni mo máa yọ ọmọ àbọ̀kùn tí mo dá ọ kí n tó dépò lórí ó ọmọ mẹ́ta ọ̀rẹ́ ṣẹ́fún ọ̀tọ́ bá máa ṣe ní kó ní tó bá sì máa ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. ẹgbẹ́ má jọ ṣẹ̀jẹ̀. sókè. balógun o. abẹ́rẹ́ ayé mi lóde mo sì bọ́jú ayé mi mọ́ sọ́díjọ́ bànújẹ́ fún mi. orí ní kété tí ọmọ rẹ bá ti ń bímọ tán báyìí tá à ń gbẹ́gbẹ́ ọmọ lálàkọ́kọ́ báyìí ní ọ̀làkọ́kọ́ tẹ bá ń gbọ́ báyìí kò gbọ́dọ̀ gbẹ́lẹ̀ kejì o.